pé látọjọ́ tí mo ti mọ̀ ẹ́ mi ò rí kó yó bẹ́ẹ̀ yẹn rí. tó kí ló wá rí nídìí ọtí tó máa ń mú kí ni gain ni gongongongo ṣé ọkọ tó wọn máa fi láìpẹ́ ṣe lélẹ̀ just drinking sitting at home not doing anything. jọ kí ni bọ́mọ ìfẹ́ fi ayé ẹ̀ ṣe. Fúnmi, ma ṣe lè bí lè pé nísinsìnyí tó sọ fún wa pé òun lọ sínú ilé, ọtí ló lọ mu ti rí wọ́n ní wọ́n ti ọlọ́mú tí ni ṣé tó má tiẹ̀ ṣépè fún ẹ láti lè yí wa ìwọ gbọ́dọ̀ gbàdúrà káyé ẹyin padà. ẹ máa máa advice mi gbà pé ẹ kì í fi ẹnu kan ọtí rárá ọlọ́tí ìjọ ni gbogbo wa ó kàn ní gírèdì ni. I want to tell you something tí libre bá padà damage tí life bá padà bàjẹ́ tó bá padà ní health issues ẹ eh, personally mi ìlú wọn ni àti wá fẹsẹ̀. I'm giving you this card, baby. Ah n ò tiẹ̀ ní feeling rárá wípé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí mi that's so terrible. ọmọbìnrin bẹ̀rẹ̀ kó wá sọ̀rọ̀ ẹ̀dùn olóògógóró kalẹ̀. Ah! kí ló ṣẹlẹ̀. Ah! two zero. ṣé ẹ jẹ́rìí pé wèrè lélẹ̀ tó ń gbé twenty million naira lọ sí yọtí ó lọ fi ṣe màmá yẹyẹ màmá kẹ̀ láti bíbáyìí ọgbà ẹ̀wọ̀n ní state wọ́n ní twenty million naira kọ́kọ́ gbé sóun lọ́wọ́ o ó sọnù.